إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله أتما تسواج لوري إذن لك ولكن بلوغ المرام تتي الحافظ ابن حجر العسقلاني أيتي أما ديو أوناني تي أفاكني باب قضاء الحاجة gẹ́gẹ́ bí n tí a ṣàlàyé fún wa ìpítà máa lo báàb nílùú àwọn àyíbáyì ní tó túmọ̀ sí òun náà ni àwọn ahadith tó ṣe wípé ó sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n mẹ́nu bà qada'ul haja that is ìbíyà bùkátà ṣùgbọ́n kàtà gbà lérò pẹ̀lú kọ̀gá ulhaja ìdíyà bukata òun náà ní ìṣe ìgbọ̀nsẹ̀ àbí káfúsárì láti lọ tọ̀ àbí káyàgbẹ́ àwọn nǹkan wo ló súnmọ́ àwọn ẹ̀kọ́ wo òun ni ó rọ̀ mọ́ so gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn ẹ̀kọ́ tó yẹ kí a kọ́ nígbàtí a bá fẹ́ ṣe irú àwọn nǹkan báyìí an anas bin malik radiyallahu anhu qala láti ọ̀dọ̀ anas ọmọ malik kọlọ́wọ́n bá kọ́ bọ́ ayọ́ sí ó sọ pé qala rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n wa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé idha dakhala كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الخلاء وضع خاتمه أخرجه الأربعة وهو معلوم ونتي وجيش صلى الله عليه وسلم تباو الخلاء الخلاء ونبتي أتى ببابا ṣùgbọ́n nǹkan tó gbà lérò pẹ̀lú ẹ̀ bíbà yìí òun náà ibi téèyàn ti ṣe ìgbọ̀nsẹ̀ sọ àlùkálà ibi téèyàn ó ti pa sófo ẹgbẹ́ òun nìkan ni á wà mẹ́ so ní àsìkò anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àti àsìkò tó wà bí fọ́ tiẹ̀ lẹ́yìn ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ wọ́n á lọ sí ibi tí ó jìnà so ilé ìwọ̀n a máa pè ní alvaij ibẹ̀ ẹ̀ jìnà ó dẹ̀ jẹ́ tó ṣe wípé ó tẹ̀ débi wípé téèyàn bá ń ṣe ìgbọ̀nsẹ̀ wọn ní tètè rí yẹn wọn ní tètè rí yẹn tí wọ́n á jáde kúrò ní inú ìlú wọn á lọ sí ibi táwọn èèyàn tètè rí wọn tó náà ń pè ní alvaij tó látàrí lè wọn a máa lo gbólóhùn alvaij fún ìgbọ̀nsẹ̀ fún rẹ̀ gangan àbí ká wọn a máa lò fún ìgbẹ́ gangan ṣùgbọ́n ìpìlẹ̀ alvaij ò kì í ṣe gbẹ́ òun náà ni ààyè tí wọ́n máa ń lọ láti lọ ṣe ìgbọ̀nfẹ̀ àbí láti lọ ìyàgbẹ́ òun ni wọ́n pè ní alghaid alkhala ibi tí yóò ti pa sófo lónìí kan so ó jẹ́ ibi tó ṣe yí pé yóò jẹ̀bi tí ó gbáyìí sọ́ni anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam idha dakhala tó bá lọ síbi tí yóò ti ṣe ìgbọ̀nsẹ̀ wọ́dọ̀ afátàmọ̀hù òrùka ọwọ́ rẹ̀ yóò yọ yóò fi kalẹ̀ tàbí kò ní mú omi tí ó ti ṣe ìgbọ̀nsẹ̀ wọ́n ní akhrajahu al-arba'atu àwọn mẹ́rin mẹ́rin ni wọ́n gbà wá a ní nǹkan gbà lérò pẹ̀lú àwọn mẹ́rin òun náà ni Abu Dawud at-Tirmidhi àti Ibn eléyìí ni terminology al-Hafiz Hajar tó bá sọ wípé al-arba'a wa huwa ma'lum wọ́n ní ṣùgbọ́n àdìsí yìí ni ó ní illa ó ní defect àdìsí náà ní kíni ó ní defect so pé kò ń ṣe eléyìí òun ni ṣé ní tí ó bá a mú àbí wọ́dìn tó ṣe tó jẹ́ wọ́dìn àdìsí so gẹ́gẹ́ bí al-Imam Tirmidhi àtàwọn míì bí wọ́n ṣe ṣe ní àlàyé àbí Abu Dawud wípé èyí tó correct o ní pé anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ó ní òrùka tó ṣe wípé òrùka yẹn ó jẹ́ òrùka fúgbọ́ òrùka silver so pé eléyìí tí ó correct ṣùgbọ́n yí pé wọ́n bọ̀ àfàtàmà òhù ó máa bọ́ òrùka rẹ̀ so ilé wọn ni kò ń ṣe tí ó ní àlàáfíà náà ó ní ẹni sahih bukhari sahih muslim àtàwọn tí ó hadithi mi pípa anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ittakhadha khataman min zahabin ó kọ́kọ́ ń lo òrùka gold ṣùgbọ́n padà yọ ó sọ́nù kata min warid so ó wá mú òrùka sílva ó bẹ̀rẹ̀ sí nílò so eléyìí nílẹ̀ kan níbi sọ̀lá sálám ó ní òrùka sílva nísìn tó dẹ̀ fi ń lo òrùka yìí òun náà ni wípé tí àwọn ó bá fẹ́ kọ lẹ́tà sí àwọn lọ́balọ́ba so wọ́n sọ fún àmì sọ̀lá àtàlá ń pé àwọn lọ́balọ́ba ò kì í gba lẹ́tà tí ò bá sí stamp ń bẹ tó yà lànà bí wọn Muhammad sọ̀lá ló fi wá ní òrùka òrùka yìí ni wọ́n wá kọ sí ara rẹ̀ muhammadu rasulullah na kọ síbi ara òrùka yìí ṣẹlẹ̀ ìlànà ìgbìmọ̀ wọn fi ń jan lẹ́tà tó bá kọ sí àwọn tí ó kọ sí sànẹ́bí sallallahu ó ní òrùka lilhaja fún nídìí kò ń ṣe lizina láwùlítàzọ́ yìí nítorí kí wọ́n lè bá ṣẹ̀ṣọ́ yàtọ̀ bẹ láàrin òrùka tánàbí sallallahu alaihi wasallam lò òrùka rẹ̀ lilhaja ni nǹkan tó pèpè fún kó ní òrùka kò ní pọ́n sọ fún pé àwọn lọ́balọ́ba wọn ń ka lẹ́tà tí ó bá sí stamp ń bẹ̀ sòrùka yẹn fún di pàtàkì ló fi lò so kò ń ṣe pé nítorí pa afẹ́ ṣẹ̀ṣọ́ náà ṣé nǹkan kan burú bí kéèyàn ní òrùka fún ẹ̀ṣọ́ so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó ṣe wípé ó wà encouraged torí pé ẹ̀ṣọ́ ṣíṣe nírú àwọn ayẹyẹ kò ń ṣe fún ọkùnrin obìnrin ní ó ní ẹ̀ṣọ́ ṣíṣe ṣùgbọ́n ọkùnrin náà ó lè lo òrùka ó lè lo òrùka ṣùgbọ́n ti tànábíwá Muhammad sallallahu alaihi wasallam ittakhadha khataman lil haja òrùka tó ń lò ó ń lò ó nítorí kó nídìí ẹ̀ kò ń ṣe pé torí pa fẹ́ ṣe ẹ̀ṣọ́ so eléyìí ó jẹ́ nukta muhimma pọ́ǹtì ó pàtàkì sọ̀nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam wá kọ sí ara orúkọ yìí muhammadu rasulullah na Muhammad rasulullah rasulullah allah ó wà ń bẹ orúkọ ọlọ́run ọba yìí so a lè wá bẹ̀rẹ̀ pé tá bá yìí tí afá ní màálùlù ní pé hadith tó ní ìlà ní pé kò kí ṣe wọ́dún tí ó kọ̀rẹ́kì fún hadith yìí ni so àwọn àmì gba wípé lára àwọn tí wọ́n gba hadith yìí wá tí wọ́n gba hadith yìí wá látọ̀dọ̀ wọn ní so ipé ẹniyẹn òun ni ó ṣe mistake ṣùgbọ́n ká ní wọ́dún hadith yìí ni kí ni nǹkan bá fẹ́ fàyọ ń bẹ̀ òun ni pé kò dáa ká mú òrùka tí ó ní kíni tó ní orúkọ Allah subhanahu wa ta'ala wọ ààyè ìgbọ̀nsẹ̀ torípé yẹn lè bèrè pé kí ni reason tí wọ́n fi ní ànábì máa ń ṣe kí ni o máa ń bó òrùka rẹ̀ so a gẹ́tì reason yẹn nísìn reason yẹn o ní pé òrùka rẹ̀ ó ṣe kí ni o ní Muhammadu Rasulullah ó ní orúkọ ọlọ́run ọba ó ní ní ara so torí náà ni yóò bọ tó bá fẹ́ wọ ah, ilé ìgbọ̀nsẹ̀

tí ó jẹ́ ká mú nǹkan yẹn wọlé bẹ́ẹ̀ la yukallifullahu nafsan illa wus'aha so àmú wọlé náà ní ti kíyàn ní owó tó ṣe tí wọ́n kọ orúkọ ọlọ́run bá sí so àti sọ pé bàbá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ káwá kó owó yẹn ká tó síta so ẹni yẹn ni ó ṣe ìtọrẹ àánú nìyẹn ṣùgbọ́n tí bàbá jáde àwọn tán nídìí ẹ̀ wọ́n kó tiwọn so ló ń jẹ́ wípé tí ìdí pàtàkì bá wà fún wa láti mú nǹkan tó ní orúkọ ọlọ́run ọba láti mú wọ ilé ìgbọ̀nsẹ̀ a lè mú wọlé ṣẹlẹ̀ orílẹ̀ nínú fatawa àwọn àfẹ́sì dáadáa bí ṣùgbọ́n báàrù aláṣìmẹ̀dá ìmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sheikh al-albani rahimahullahu ta'ala àwọn náà fi rinlẹ̀ wípé kò sẹ́ẹ̀kì tó ṣe pé tó sọ pé a lè mú wọlé lọ́fíjẹ́ nínú aṣàmáìlú al-muhammadiyya títí al-imamu Tirmidhi Sheikh al-Albani níbi mọ̀tásọ̀rọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ ń pa a nǹkan tó jọmọ́ báyìí hadithi àti àwọn nǹkan mí bẹ́ẹ̀ so àwọn sọ wípé a ní ẹ̀rí tó sọ wípé a lè mú wọ ilé ìgbọ̀nsẹ̀ àlẹ́rìí tó sọ pé kí ni àlè wọn lẹ́gbẹ̀ẹ́sẹ̀ so wọ́n fi fi tìtí ọ̀dọ̀ kan náà àwọn tàbí ọ̀ṣọ́ ìpè wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé a lè mú nǹkan tó ní orúkọ náà bá wọlé ìgbọ̀nsẹ̀ oníṣẹ́bánisọ láàfọ́nà ní orúkọ tó ṣe wípé ayé alkùrán ni mẹ́lẹ̀ kí láyé alkùrán tó ní fẹ́ sí sotori pé anabi sallallahu alaihi wasallam ó kọ muhammadu rasulullah ó kọ síbi òrùka rẹ̀ òun ni àfáà yẹn afọ́nìmọ̀ bá fi ọ̀ṣọ́ gẹ́bí ṣe kalabani ṣe wọ́n nù mukhtasar shamil muhammadiyya ipe oníṣe àṣẹbí anabi sallallahu alaihi wasallam oní òrùka tó ṣe wípé aya alkùránì bẹ̀m̀bẹ̀ sílé inú mú ṣe kalabani rahimahullahu ta'ala lọ sí ibi wípé kò sí nǹkan tó burú tá a bá mú wọbẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afá gbà pé kò ṣe nǹkan tó dáa ṣùgbọ́n tí ìdí pàtàkì bá wà bí irú àpèjúwe tá a mú ẹni tí ó ní àwọn mushaf kéékèèké àwọn kùránì kéékèèké ó ní lọ́wọ́ ó wá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ ó fẹ́ tọ̀ so inter expect ni pé kí ni kó fi kùránì yẹn síta àbí kó ní kí n kọ́ máa mú dání pọ̀tọ́ wá ṣe kó nígbàgbé lẹ́ni ẹ̀ tó ṣe fún àgbé nǹkan gọ́ tó ikú tó bá fi lè wọnú ẹ̀ tó jáde padà àgbàgbé ní sáfin ẹ̀sìn ibi tí ó wà ní situation bẹ́ẹ̀ àwọn àfá ọgbà lè mú wọlé eléyìí nínú fatawa Sheikh Bin so reason tí àfá fi mú eléyìí wá òní pé ẹni tó wá fẹ́ ìgbọ̀nsẹ̀ àbúfẹ́ fún sáré ìwé yẹn bẹ́ẹ̀ tó bá ṣe kó ní nǹkan tó ní orúkọ Allah subhanahu wa ta'ala lára ike nǹkan tó da òun ni kí ó mọ̀ mú nǹkan yẹn wọnú ilé ìgbọ̀nsẹ̀ eléyìí tó da ṣùgbọ́n tí ìdí pàtàkì bá wà fún ó lè mú wọlé àkọ́kọ́ òní pé hadithi tó ń wá ìrúfin ò àkọ́kọ́ ni ẹ̀kejì òní pé kálá hadithi yẹn lálàáfíà náà so àgbọ̀rúrọ̀ tó ní ìmọ̀rọ̀ tí làlórí bá ń wá ó lè sọ nǹkan tó jẹ́ haramu dikini aláàlì wọ́n àdẹ̀mọ́ sọ́ngbà míì wọ́n á ní alhajjatul masa that is ìdí ní ìdí tó ṣe wípé ó bá jẹ́ nǹkan tí ó wà pressing ṣe tẹ́ a máa ń bí ìgbà tó ṣe pé làlúrí language kò ń ṣe làlúrí ájá ni ṣùgbọ́n nǹkan ẹni ó pàtàkì débi wípé kò fẹ́ sọ́nà àbáyọ mọ́ so irú nǹkan bẹ́ẹ̀ wọ́n lè treat ẹ̀ ní kíni níbi pé làlúrí irú ẹni tí a sọ yí pé ó fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ tí kùránì dẹ̀ ní àpò rẹ̀ so tó wá lóun fi sí ìta ọmọ sáwọn gbàgbé nǹkan so ṣáà ni kó máa wọlé ẹ́ ìyẹn ò pọ́sùrù ṣáàsọ wípé kó fi kùránì síta kó lè bá gbàgbé ẹ̀ síbẹ̀ tó rẹ̀ ndómọdé ti ń gbàgbé nǹkan àbí a ní hájá tó ṣe wípé wà máa sà tó wà pẹ́sì ni ó ti lọ síbi nǹkan yẹn mo rò pé ọ̀rọ̀ ṣùgbọ́n rí tí a fa fi mu wá onígbé àwọn àfáà ní wọ́n lu eléyìí gẹ́gẹ́ bí ẹ̀rí bó ti ẹ̀jẹ̀ pé àfáà jẹ́ ká mọ̀ pé ìfẹ́ tó wà máa ń lò ní. bákan náà a ní ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní òrùka òrùka tó ní èyí orinlẹ̀ àdìsọ́pé lè hájà kò ṣe pé lè zina náà òrùka yìí bó ní a máa ń fi sínú yọwọ́ wa tẹ́pẹ́ obìnrin ní kò síbi tó bèèrè òde fòrùka sínú àwọn ọmọ níka rẹ̀ ṣùgbọ́n tó wá ṣe pé ọkùnrin ní gẹ́gẹ́ bí ó ṣe rílẹ̀ nínú Sahih Muslim Ali radiyallahu anhu ó ní anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní nahani an atakatama ó pé anábì sallallahu òun wọ òrùka síbi kíní síbi fi ìsúráì ààbò síbi ọmọ níka méjì ó ti ní sí wọ ààbò àti ilé ó ní wọ àṣàrà ilẹ̀ ìkúsọ ó tọ́ka sí àlùbùsọ ìka tó ń bẹ láàrin wọ̀lẹ́tì tẹ̀lé ìhà wọ̀lẹ́tì tẹ̀lé ìhà àti tó tẹ̀lé ṣọ́rọ̀ mi yé ìtànàm sallallahu alaihi wasallam ó kọ fún mi pé an atakhatama fi isba'i ààbò ìkọ́nàbí ní kó mọ́ wọ òrùka sí isba'i ààbò that is ọmọ níka mi yìí ọmọ níka wo ni rẹ wọ́n ni wọ̀lẹ́tì tẹ̀lé ìhà àti tó tẹ̀lé èwo ló tẹ̀lé ìkàrin ni èwo ló tẹ̀lé ìkàrin ó lè jẹ́ èyí ó lè jẹ́ eléyìí sẹ́gbà tí ìrújú yẹn ti wá náà bá rí sọ wọlwústọ ó tọ́ka sí àtàbábà àti ẹlwústọ ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ gbá òní wípé Ali radiyallahu anhu ó sọ wípé fa'auma ila alwústọ wallati taliha ó tọ́ka sí alwústọ tààrin wallati taliha so torí ẹ̀ An-Nawawi ìgbàtà ń ṣàlàyé eléyìí so wọ́n ní ó kó alkhilsọ òun ni ìka ọmọbìnrin so eléyìí àti kí ni al-ibuham eléyìí so tí wọn bẹ́ẹ̀ wọ́n lùkà ìsílẹ̀ àkówó síbí ọkówó sí ebi ilé àtàkpàkọ̀ ìkọlù méjèèjì náà kò gbọ́dọ̀ wọ́n sí alwustọ̀ ìyẹn gẹ́lẹ̀ wà lẹ́tì tẹ̀lé àti tó tẹ̀lé olótẹ̀lé láti kó ìrújú kúrò kó wọ́n wọ̀ sí méjèèjì ọ̀rọ̀ ẹ̀kọ́ láwùjọ títí wà rẹ̀ ní tó kọ́mọ̀ ní táwọn èèyàn wọ̀ sí bèèrè àbí ilé ìtọ́tàwà mọ̀ sí tẹ́nu mọ́ ń pè ní ìka òkáyẹmí so ilé ìlàwọ́n lò sí so bẹ́ẹ̀ ni ó wà confused àbí ó wà confusing so àmà yìí tí ó jẹ́ ń bẹ́ tabasa ikókè alùsọ́wọ̀ sàbábá òun lè léyìí àbí òun ni àsàbábà àbí àsàbáhà wọn làwọn fi ń ṣe tàṣáhùn àbí sàbábà tàbá fẹ́ búyìn àfẹ́ wọ́nu yẹn òun náà làwọn ń lò so alwusta ó túmọ̀ sí pé a lè wọ́ sí ìka òka yẹn ní yẹn ṣùgbọ́n torí ìrújú yẹn sọ wọ́n ní kí èèyàn fi ilẹ̀ kó síbi ìka ọmọdé ní ni An-Nawawi fi sọ wípé ẹnu àwọn afọ àpòlù wípé a lè mú òrùka sí ìka ọmọbìnrin náà fún àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àgbà kò sí iṣu pẹ̀lú àwọn obìnrin wọ́n lè wọ̀ sí ẹni ìka ṣùgbọ́n ọkùnrin so òun ni eléyìí so ìpìlẹ̀ òun ni pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó lò kárí ìhájà kò ṣe lè zina ṣùgbọ́n ṣe yẹn lè zina bá láìfì so a lè lo òrùka fún zina so èyí náà náà fi gbé aago náà wọlé òun náà fi gbé kí ni aago wọlé ṣe kókó ságo tí wọ́n dè mọ́wọ́ láyà ní sọ́lá ọ̀sán nam agota ń dè mọ́wọ́ ìpìlẹ̀ ní kékeré ìpìlẹ̀ hajjá torí ní sọtọ́jú pé afẹ́tí máa wo àsìkò afẹ́tí máa wo táìmù ṣùgbọ́n ní sí àwọn èèyàn ń lo aago lizina àbí nítorí zina. وعنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الصلاة لكن أتدى أنس رضي الله عنه ó ní ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tó bá wọlé ìgbọ̀nsẹ̀ قال يوسف اللهم إني أعوذ بك من الخبث والخبائث ريولو وباو إني أعوذ بك من الخبث والخبائث مصادية من الخبث الخبث جمع خبيث والخبائث جمع خبيثة so eléyìí ó túmọ̀ sí pé àwọn nǹkan tó jẹ́ nǹkan tí ó da musa jẹ́ ń bẹ̀ bákan náà àlùjọ̀nù àtakọ àtabo wọn musa di èrè ọlọ́wọ́n ọba ibẹ̀ sanabuwa muhammad sallallahu alaihi wasallam ó dìdí sọ fún àwọn mùsùlùmí ni ó ní inna hadil ushusha muhtadara àwọn àyètẹ́ tí wọ́n ń ṣègbọ̀nsẹ̀ yìí muhtadara àwọn àlùjọ̀nú à ń kó mọ́ àtẹ́ndì ẹ̀ o so téèyàn kan ní bá fẹ́ wọnú ẹ̀ ní kò sọ gbólóhùn yìí kò sọ gbólóhùn so ló jẹ́ pé ta fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ ó dáa ká sọ gbólóhùn yìí Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith or àbí irú ọlọ́run bá mo sádìẹ níbi àwọn nǹkan tí ó dá àwọn àlùjẹ̀nù atakọni àti abo wọn mo sádìẹ ń bẹ̀ tó fi jẹ́ pé mùsùlùmí á gbìyànjú láti máa sádi ọlọ́run ọba níbi àwọn aburú níbi àwọn aburú pàtàkì àwọn àlùjẹ̀nù tí àfojú rí wọn torí pé àwọn ń rí wa àwa láàrin wọn bẹ́ẹ̀ni tọ́lọ́wọ́ bá sọ pé wà yàrá kù wà wà kàbí ìlú omi àìkú látara ṣàìtàn àtàwọn ọmọ ogun rẹ̀ àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n rí ẹ̀yìn wọn pàṣàdé ọlọ́mọba subhanahu wa ta'ala ṣọ̀rọ̀míyé èyí nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe dáadáa yìí ṣùgbọ́n àwọn èèyàn akẹgbẹ́ wa kí a lè máa ṣe láti máa sáde sá níbi àbúrò àwọn èèyàn akẹgbẹ́ wa náà Allah subhanahu wa ta'ala ni idfa billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu adawatun ka annahu waliyyun hamim illa alladhina sabaru wa ma yulaqqa illa dhu hazzin azim ọlọ́ni ìfà billati ahsan èèyàn tí ó ṣe nǹkan fún ẹ tó wá fẹ́ ṣe fún padà ní tó dáa ju tó ń ṣe fún ẹ òun ni kí wọ́n fi dáa padà ó ṣàbúrú fún ẹ wọ́n ṣe dáadáa sí فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ẹ̀dọ́ ṣe kó ní ìkórìíra fún ẹ tó jẹ́ ọ̀tá fún ẹ látara pé wọ́n ń ṣe dáadáa fún gbogbo ọgbà wọ́n ṣe dáadáa sí wọ́n ṣe dáadáa sí tó bá yẹ ẹ̀mí rẹ̀ náà padà rọ̀ fún ka annahu waliyyun hamim yóò àdàgẹ́ bí kíní bí ọ̀rẹ́ ayò ọlọ́ni ta sọ wa ma yulaqaha illa alladhina sabaru wọ́n ṣe dáadáa sí tó bá yẹ òun náà padà wò pé ẹni yìí ní ìbá ní gbìyànjú àti ṣàgbó sí dáná lòun ṣe sí wa látara ẹ̀ ní òun ìyàn àti ẹ̀ látara rẹ̀ òun ìyàn àti ẹ̀ ìkánná àwọn sàábé ó ní àníbísọ̀ lásán òun ètì ẹ̀ gan kò sẹ́ni tó ń ètì tó tẹ́lẹ̀ ní ṣùgbọ́n tọmọzálà yóò tí ní anábí òye máa fún mi kò yé so látara ìmọ̀ ṣe dáadáa ìmọ̀ ṣàánú àwọn èèyàn ẹni tó ń kórìíra wa yóò ṣe kí ni yóò dẹni tó nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n ẹ̀ lè ṣe fálùjọ̀nù torí pé ẹ̀ẹ̀rí ó ti èsì òun rí ẹ̀ẹ̀rí so ń tẹ́ lè fi ṣe títí ẹ̀ jù méjọ́lì òun ni àtàwòrán ọmọ ènìyàn ẹ̀ máa wáṣọ pẹ̀lú ọlọ́wọ́n ọba níbi aburú ọmọ ènìyàn at the same time ìwà dáadáa tó máa ń jáde lọ́wọ́ yín ẹ̀ máa fi jẹ gàba lórí ọmọ ènìyàn ṣùgbọ́n àlùjọ̀nù tẹ́ẹ̀rí bó lọ ẹ̀fẹ́ jẹ gàbá lórí ẹ̀ so torí ẹ̀ ló fi jẹ́ pé a máa wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run ọba pẹ̀lú kíni ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi aburú ash-shaytan débi pé tàbá fẹ́ ka al-Qur'an gan ọba idha qara'ta ọba subhanahu so eléyìí sọ fún wa pàtàkì máa wá ìṣọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala nam a ní a sọ wípé Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith àbíkání a'udhu billahi min al-khubuthi wal khaba'ith a lè sọ eléyìí ṣùgbọ́n a tún lè bismillah gẹ́gẹ́ bí alimamu Tirmidhi ṣe gbà wá àtàwọn afáàmìnà wọ́n ni anábíwa Muhammad sallallahu alaihi wasallam ipe satru ma bayna a'yuni jinni wa awrati bani adama idha dakhala ahaduhumul khala an yaqula bismillah in tí ó ma jẹ́ gàgà tí ò ní jẹ́ kí àwọn àlùjànnú ká máa rí òwò ọmọ ti wọ́ ibi tí ó ti ṣe ìgbọ̀nsẹ̀ kó sọ pé bismillah kó sọ bismillah so a lè wá pàápọ̀ ká ní bismillah allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith a lè pàápọ̀ a lè lè sọ ìyẹn nìkan náà ká sọ bismillah ká sọ bismillah àbí ní allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith àbí kí àti ẹ̀pá pọ̀ so eléyìí ó jẹ́ lára àwọn ẹ̀kọ́ tó ṣe wípé a fi máa ṣe ìgbọ̀nsẹ̀ so àkọ́kọ́ nínú kata dárúkọ olùpé nǹkan tó bá ní orúkọ ọlọ́run ọba lára ká mú wọbẹ̀ àfi tá ọ̀nà gbé ìgbàlókù then a lè mú wọlé torí pé kò rí lè sí ẹ̀rí tó fi rinlẹ̀ wípé ká mọ̀ mú wọlé látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tí ìdí bá wà láti mú wọlé ká mú wọlé tí ìdí wà pé ká mú wọlé kí a mú wọlé bákan tí a wá fẹ́ wọlé náà kákàmá wọlé lásán káṣe aláhùnmẹ́ ní àwọn òzòbíkà nínú kọ́bù sí wọ́lkọ́bà àìsí kò bá jẹ́ pé ilé ìgbọ̀nsẹ̀ tá a fẹ́ wọ̀ èyí tó jẹ́ modern one ni èyí tó ṣe pé wọ́n lẹ táìsì mọ́ tán lé oríṣiríṣi mọ́ ìyẹn ò túmọ̀ sí pé kí a kò ń ṣebi tí àwọn àlùbẹ̀nù á wọ̀ lópin àti wọ́n bá ti jẹ́ pé ilé ìgbọ̀nsẹ̀ ni so lọ́nà bí sọ́lá sọ pé iná àbí òṣùṣù that is àwọn àyè tẹ́ tí ṣègùn sèyí mọ́ tàdọ́ra tún àwọn àjọ̀dúnmọ́ ń lọ́bẹ̀ so kó ṣe pẹ̀lú yàrá wa àbínú flat wa ló wà àyè yẹn àyè tí so tí yóò bá wọ́ bẹ̀ kí ó ṣe Allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khaba'ith yálẹ̀ bèrè tí ìgbà fẹ́ lọ yàgbẹ́ ńkọ́ àbí mi fẹ́ lọ tọ̀ bí a mo fẹ́ mú nǹkan bẹ́ẹ̀ ṣé ó ṣì dá ó ṣe yìí á sì tún sọ pé ó wà recommend against bukala umma ìní àwọn òbí ìní kó tó kọ́ báyìí arínú àwọn apá àtúnṣọ bẹ́ẹ̀ torí pé tó sọ ní pé ìdá dákàlà àdókùnrin kọlá tẹ́ bá wọ ilé ìgbọ̀nsẹ̀ so kò yí ọ̀nà pé tẹ́ bá ṣe tẹ́ bá máa ṣe ìgbọ̀nsẹ̀ ń bẹ̀ ẹ̀bẹ̀bẹ̀ fún sáàrí ń bẹ̀ tẹ́ bá ti wọ́ bẹ̀ torí pé àyè tí àwọn àlùjẹ̀nù àwọn nǹkan burúkú àyètán máa wà ní bẹ́ẹ̀ làwọ́ ò lè fojú rí wọn àwọn ni wọ́n fi ojú rí wọn so ilé ó jẹ́ àdífi ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àwọn àhàdíf tí ó ní ṣe pẹ̀lú ọ̀dọ́ al'ájá bó láti ṣe ìgbọ̀nsẹ̀ so inṣáàlá ni láti lè fi ẹgbàláyé lẹ́ẹ̀ fún ìbéèrè bó fi àsìkò yìí mo tún fi kí Sheikh wa Abdulhakim Al-Kutubi hafizahullahu ta'ala ووفقه الله لما يحب ويرضى وسدد خطاه àwọn bọ́mi lálejò ni so ìgbà tí mo wá ní mo ní ìdánilẹ́kọ̀ọ́ so wọ́n fi tẹ̀lé mi wá so áwù mi káwọn náà bá dasi sí i kán bá wa dá sí àwọn nǹkan so àyè ìbéèrè náà gbogbo ẹ̀ pàpọ̀ sọ̀rọ̀. pé ẹni tí a sí ìfẹ́ tí a kàn lọ ṣe bá ọ̀rọ̀ ìfẹ́ láàrin ara wa ṣùgbọ́n tí o ti ìyàwó wa bá máa polówó pọ̀ ṣe ó tọ́ ẹ. بسم سبحانه وتعالى بكل سوية وعلم فلم تمت أعدائي بدرس الله فلم تبقى من الميزان حسنات وعلى الأقل جاء من فضيلة الشيخ فاضل قبل ليل الجمعة حفظه الله تعالى وتعالى فلم صلى الله عليه وسلم وفي الباب tí àwọn àlejò mọ́tò wọn wá bí wọn dáa tó ń jẹun kàwọn. Ònìgbà tí mo wá lọ́wọ́ wọn lẹ́yìn tọ́jú wa àwọn tó jọ pé àǹfààní ìlú nìkan náà nípa nígbà tó lọ́ọ́ tẹ̀lé wá lórí ìtẹ̀jẹ́ tí ó ètò omi tẹ̀lé ní wà ní ẹ̀rọ pàpà nìyà alásàmúlá àtẹ̀lá ìkọlá àtẹ̀lá àwọn ọ̀sán ní ọ̀sán ní ọ̀sán. lára dáadáa tọ́lọ́ mọ́ sùpáàlù ọ̀dà àlà tó tún wá dáadáa kì í ṣe ara gbogbo àfáà ní wọn wà ológbò àfáà tó òun náà ló kí àpá àti dípò kan ọ̀rọ̀ tó yorùbá ń sọ̀rọ̀ ó ní àkùkọ gbàgbàrà kì í fẹ́ kí ìlú òfin ní yorùbá tí wọ́n sọ̀rọ̀ àmọ́ àtàwọn ọ̀gá àtàwọn ọ̀gá rárá tí kò ṣe àwọn ṣé òtò wa ní àkùkọ gbàgbàrà báwo ọlọ́run ti di nígbà gbélé nínú mímọ́ tí wọ́n ti gbélé nínú ọlá bẹ́ẹ̀ ni wọ́n ń dúpẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ tó ń bọ̀ lẹ́yìn mi náà báwo lẹ́yìn tó ń tuntun máa dàgbà sókè náà tó ń tẹ́tí ò bá jẹ́ bẹ́ẹ̀ nítorí ìgbẹ́rù pé nǹkan kákẹ́ ẹ̀tọ́ síbi láti gbé máìkì dání níta wà ní gbogbo kẹ́kẹ́kẹ́ ibi tọ́ níyàn kò ní òtítọ́ àmọ́ torí pé ó lẹ́nu mí ta wà tó kórè òtún mà pé ta ni tútù pé àmọ́ bí ìlú láti gbéyàn fẹ́ jẹ́ kẹ́lù mi gbé nínú àlùfẹ́ à ẹ̀yin tẹ́ ìjẹ́ bí ẹ̀gbẹ́ ni jẹ́ kí n tún ṣàfihàn rẹ̀ ní àárín àdúgbò àwọn ṣùgbọ́n àwọn ọ̀tá àlọ́ kọ́lọ̀ bá tẹ̀lé àwọn ìsàlẹ̀ ti máa dáa fún wọn. ẹgbẹ́ tí mo ti wá ti ti wá fún mi gbogbo àwọn àǹfààní mi tó ìbéèrè tó ń béèrè èmi ó fẹ́ káwọn náà lè fi àwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ wọ́n ní ṣé obìnrin tí a kàn bá sọ̀rọ̀ nípa afẹ́fẹ́ra wa tó ti wá gbà tó lè fi gbọ́ ǹjẹ́ aláǹfààní ká máa pè é lórí fóònù kọ́nà fún wa ní àlékún àgbọ̀yé ìbéèrè ìbéèrè tí ó dáa púpọ̀ ní kọ́nà fún tí wọ́n máa yà wá tí wọ́n béèrè lẹ́sùn lọ́wọ́ ni. àkàtì obìnrin tá a bá sọ̀rọ̀ tí ó tí ì ṣe pé àwọn òbí rẹ̀ ti yọ̀ǹda rẹ̀ fún wa ipò tó wà ipò ká béèrè pé obìnrin tá a ti bá sọ̀rọ̀ fífẹ́ ṣáà lè máa pe òun náà lórí fóònù ìmọ̀ bí ọ̀rọ̀ mi yé dáadáa síta síta wà láàrin àwọn títàzì tó pọ̀ títà rọ̀ṣídà yìí mo ti wá bá sọ̀rọ̀ bí mo fẹ́ fẹ́ wá ní òtùgbà ipò tí títà rọ̀ṣídà wà nígbà tá a bá ti ṣe ákúrò láàrin ara wa òun náà ní ipò tí gbogbo àwọn títàzì tó fúnra wa ṣẹ́wọ̀n pé bí bá jí àárọ̀ la tí mo pẹ́ lé wọn lọ sí títà àti pé sálámù àlékún mo kàn ní kí n bèrè pé ṣe o ti kí fájìrì mi ẹ̀ pé táwọn èèyàn bá gbọ́n fún mi létí pé kí ló kẹ́ pé ìṣòro ti bẹ́ẹ̀ náà lẹ́yìn tá a bá bá sọ̀rọ̀ náà a gbọ́dọ̀ bí àárọ̀ táwọn aláàbò tó ti fi hàn padà kí ni tiẹ̀ pẹ̀lú jẹ́ èyí kò ní ìṣòro ìṣòro mọ́ tí ọ̀rọ̀ ó bá lọ láàárín ẹ̀ méjèèjì yóò jẹ́ ọ̀rọ̀ tó ṣe fẹ́ ní bùkátà tó kan ẹni tó bẹ́ẹ̀ méjèèjì kan pé ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwo wá ṣe ṣiṣẹ́ fún wọn ní níjọ́ òní wọn ń ta wá àwọn dábìlì sọ pé jọba yìí kẹ wá wọn ní kẹ bá ń bọ̀ yẹn mẹ́ta kẹ mú dání ní ọ̀rọ̀ tí kò gbọdọ̀ wà romantic ọ̀rọ̀ tí èèyàn gbọdọ̀ pé ẹni tí èèyàn gbọdọ̀ ní feeling kankan lábẹ́rẹ̀ irú nǹkan tó ti máa lọ láàrin wa ni ẹni pé fún ìpèrè ẹni báyìí bóyá pátápátá ìpínlẹ̀ wáyé ó lè mọ̀nà ju ẹ̀ka lọ́sẹ̀ lọ àmọ́ kọ́nà kó ṣàfihàn ìbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ọ̀gọ̀rọ̀ wa ń gbà tá a bá bá ìtàkùn àti máa ń sáré pé dípò pé ó ti ìyàwó wa ó ti di báwọn pé láàárọ̀ tó ti dáadáa yẹn tó bá dùn ìjọ tí wàá fẹ́ jẹ láàárọ̀ kí ló fẹ́ pẹ̀lú tó fẹ́ jẹ nítorí pé kò tí ìyàwó ta lẹ́tọ̀ọ̀kan àti tó náà lẹ́tọ̀ọ̀kan ní ọ̀dọ̀ wa. sọ eléyìí nítorí táwọn onímọ̀ wá máa kalẹ̀ ẹ bá ìdàgbàsókè ó mọ bá ń fẹsẹ̀ rẹ̀ bí ìdàgbàsókè bá ti wá ń bá ṣèǹtọ́ọ̀nù ló wà máa bá ní kájẹ́sì sòtẹ́ ẹ̀ bá sọ́ra yín ó kàn ní kó egbò kí lásán ní ajẹ́ ẹ̀ ní wọ́n gbà tẹ́ lọ sọ̀rọ̀ lọ tí òbí ti bẹ́ẹ̀ lé ètò wà kárí kéré bí òbí ti pé wọn náà yóò mọ ní kó mọ ní àwọn fẹ́lẹ̀ nǹkan tí yóò mọ wá ṣe lọ́wọ́ bá ní àkìbẹ̀ so àbílẹ̀ ìgbà tí òun dájọ́ ẹ̀dà papọ̀ nǹkan tẹ́lẹ̀ rẹ̀ á gbòòrò tí wàá gbọ́dọ̀ mọ́ sí àtìbẹ̀rẹ̀ náà ṣe lọ́wọ́ tá a bá fi ìṣẹ́ lọ́wọ́ bá bẹ̀rẹ̀ rẹ̀ ó sì ní kí káwá náà gbé bẹ́ẹ̀ ká má lè dá gbogbo tó àdìgbò bọ́wọ́ àgbà ìjà. oníbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ pé ǹjẹ́ ah, ṣé ìkọ̀kún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ kan pàtàkì tí ó ní àkáńtúmẹ̀tì kọ̀ọ̀kan ya kọ́kọ́ lérò ìlú ilé ìpínlẹ̀ ya ṣe ṣíkú wà bẹ́ẹ̀ ni ṣe pé káàrùn ṣe ṣe kí àyà ṣe kọ́kọ́ wà pa tọ́ba wọ àti pàtíkù náà fẹ́ gbà ṣe kọ́kọ́ wà lọ sí àyà bẹ́ẹ̀. Náà ǹjẹ́ ṣì wà níbi káwọ òkà sí ìta kan nínú àwọn ọ̀ta tí ọlọ́run tó tó wà? tí a bá gbọ́ àlàyé tí wọ́n ṣe fún wa dáadáa tí ọlọ́dẹ̀ lè já farabalẹ̀ gbọ́ àlàyé náà a máa ní bí wọ́n ti ṣàlàyé náà débi pé ó yẹ kó ti gbé wa débi tó yẹ kọ́rọ̀ ní ìlú. afárò afárò Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu wa àyùsọ̀ àwọn ẹ̀rọ ó ti fi ẹni lẹ̀ fún wa inú pé àrẹ́bùsọ̀rọ̀ bá àtúnṣe ó pọ̀ tẹ̀lé èwo ló tẹ̀lé ó lè jẹ́ ìta àbábẹ́là ó dẹ̀ lè jẹ́ òta ìtayẹmí àwọn àpò onímọ̀ dẹ̀ ní píríncípù kan náà píríncípù dáná ló ní Islam wọ́n ní àtẹ̀lé ìlú ìdá ìtàmáyì má tọ́lá ní ìṣèlú wọ́n jọ jẹ́ bílẹ̀dì kan bá ti wà tó yẹ pé ó ti kó nǹkan báyìí sínú ó ti ti kó ilé náà sínú agbọ́dọ̀ wòye sí irú ẹ́fídẹ́ǹsì yẹn dáadáa a gbọ́dọ̀ lò ó láti lè fi ṣe ẹ̀rí kò kẹ́rẹ́ ọ̀tọ̀ sábàbẹ̀ wo pé evidence yìí tó tẹ̀lé olóhùn sábàbẹ̀ wo pé ibi tó tú sí òní ilé amáníká tún gbọ́yìn dáadáa náà ó tún túmọ̀ ilé yìí ó jẹ́ túmọ̀ pé a gbọ́dọ̀ jẹ́ kó fi ti bí ilé kó mọ̀ wá fi ti bí ilé yìí tó jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ń ṣàlàyé fún wa pé kábẹ̀ tán mú òka ilé àti ilé òní pé kó lè má jẹ́ pa máa bọ́ síbi ọ̀rọ̀ tálẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tó ti kọ̀ fún àwọn sọ̀hábà tọ́jú wà sí pé ọ̀rọ̀ oúnjẹ ṣẹ́ẹ̀kì àbí ọ̀rọ̀ oúnjẹ dídá òun kọ́ ló fẹ́ wọlú ọ̀rọ̀ tí wọ́n ṣe lára yìí bí o ṣe bá dúró akọ̀sánmọ̀ bá àkọ́lá ti gbà wá ní márùn ẹni tọ́lọ́ wọn bá dẹ̀ níta lọ tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ òun náà tẹ̀lé àdókòwà mọ̀sánmá sọ̀rọ̀wá àdùnnà. sòtí ọ̀rọ̀ ṣírìkù ó bá wọlé bí elé yóò jẹ́ pé bóyá ti ní òrùka tá a fẹ́ lò tí òrùka yẹn ti wá jẹ́ pọ́n ti lọ́ nǹkan míì bí a gbà wọ́n tó sọ yín náà lẹ́gbẹ̀ẹ́ tó yín ṣe àlùwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so tá a bá ń bèèrè nípa wẹ́lẹ́ òní yóò mọ̀ já sọ̀rọ̀ oúnjẹ ṣẹ́ẹ̀kì àti kò jẹ́ ṣẹ́ẹ̀kì. àmọ́ pa fẹ́ wọ òrùka wa síbì kan nínú ọwọ́ wa ṣírìkù kan ni yóò jẹ bí ó ṣe pé yóò mọ̀ já síbi ọ̀rọ̀ tí a bá wà ní ìlànà tí ó ti gba ìgbà wa kọ́ni mo ṣe àfihàn ní àgbọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́wà. ọlọ́mọdé tó lè pẹ́ nígbà tí ọkọ̀nìtàn gẹ́gẹ́ bí imam àtàwọn tó lẹ́yìn wọn pé àwọn ìkàlùkù ìṣẹ́ bá tún ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó bá kà ń sọ́ra tó bá sọ àwọn ọ̀rọ̀ ní ó máa ń fi àwọn àdúrà àbí ìdáhùn ìlú ayé fún àpẹẹrẹ alẹ́ ìsàlọ́wọ́ ini karena bí a kà mọ̀ àkùnrin káàkiri ọ̀gbára wọn ìrèlè ìṣe àdéṣí lẹ́tọ́ tẹ́ ìmá àti àwọn tó ń pè ní ọlọ́run ọ̀hún àbójúgbà tẹ̀lé àlejò. àwọn gbọ́dọ̀ tí a lọ́pọ̀ àkọ́sọ́mọ̀ sọ̀rọ̀ àṣàlá tí ó wọ́n sọ orin lẹ́bẹ̀ ṣùgbọ́n ká gbọ́ àkọ́yé àwọn àárín dáadáa àwọn àyà mi tí a mọ̀ fi rinlẹ̀ pálọ́mù sọ̀rọ̀ àtàlámù ní àwọn gbólóhùn tí ó sọ nígbà tó bá kí àwọn ayá yìí tó lọ́ọ́ ṣe pé àwọn ìgbà wa tó gbé ilé wa kò lára bí a àwọn míì jẹ́ ìgbẹ́ni mẹ́rin pé ẹgbà wa tó gbé wa kò lára bí a so ká kọ́kọ́ mọ pé àwọn nǹkan wo àwọn ayà wọn ẹlẹ́ẹ̀kejì gbogbo ìgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ayà ayà tó bá ń sọ̀rọ̀ nípa anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì máa ń béèrè tó jẹ́ àwọn ọlọ́run ìbèrè àwọn àyà tí ó bá sọ̀rọ̀ nípa ìgbà àbó sọ̀rọ̀ nípa iná anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó máa ń wá sọ́kọ̀ níbi eléyìí jẹ́ iná amẹ́jẹ́ nínú àwọn ìwádìí tí ẹ̀tọ́ lọ ní bí aláǹfààní lọ́dọ̀ àwọn ìṣáájú wa ó ní pé alẹ́ sọ̀rọ̀ àwọn ìlú àṣìṣàlẹ̀ èyí tí ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ní pélé yóò fi bẹ́ẹ̀ ní òfin bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ní dáadáa kọ́nà kó ṣàfihàn àwọn ilẹ̀ fún wa ṣùgbọ́n àwọn ayé àbí wa ti ṣe pé ó rẹ̀ náà ìbéèrè gangan wá ní pé ṣé bí irun ọ̀ràn yẹn nìkan ṣó láti lọ ṣe léèmí àbí níbi irun tó bá jẹ́ náfìlà náà ní ṣókí ìtòlédè nínú àwọn ọ̀rọ̀ díẹ̀ tó lọ láàrin àwọn onímọ̀ náà ní pé àti níbi irun tó jọ́ràn yẹn àti níbi irun tó jẹ́ náfílà òun náà ni àti ìmọ̀ láǹfààní àti ṣe ilé bákan náà ìmọ̀ọ̀mù tí ó bá tó kírun tí ó ń ka àwọn àyà yìí òun náà ni yóò mọ̀ sọ̀rọ̀ àdìjẹ́ náà òun náà sì ni yóò mọ̀ sọ̀rọ̀ iná lẹ́nu wọ̀nba àwádìí tí àwádìí ṣe ọmọ ah. ẹsẹ̀ gan ni àjàṣe àjà àjà ẹ̀ṣẹ̀ ìdíjẹ́ ọ̀dọ́ ẹ̀ṣẹ̀ ogun alájáṣẹ̀ tó lọ́wọ́ fi ṣe é wọ̀ fún aláṣẹ fún mi ibi fún àwọn ẹ̀dá rẹ̀ náà na ìbéèrè ẹyọ kẹlẹmí náà fẹmi a máa gba pẹsàn mi kámọ lọ bí ajá mi onígbẹlẹ ìgbàlódé ká lọ bí ajá ẹ̀ṣẹ̀ wo ni ẹlẹ́dẹ̀ẹ́sẹ̀ tọ́lọ́wọ́ bá fi sọ pé káwé jẹ́ nínú àlùkò hàn tó lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ìṣẹ̀kọ́. sọjọ́ náà wá subhanahu wa ta'ala tí ó bá gbé òfin kalẹ̀ nígbà míì wá a máa rí ẹ̀ńdà ìtàgbé ní ẹ̀ńdà nínú mímọ̀ ni pé ìdí wo nǹkan wo ló wà lára nǹkan náà tọ́lọ́wọ́ bá fi ṣe léwọ̀. ìgbà míì wá máa wà ẹ̀ńdà ìbàjẹ́ ẹ̀ńdà máa tó pọ̀ yẹn ni pé ṣẹ̀ríà àárí ayà láti inú àrùkù àrù àbí láti lọ́rọ̀ lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí yóò láì bí ìmọ́lẹ̀ fún wa pé ọlọ́run ni ẹ má ṣe nǹkan báyìí nítorí nǹkan báyìí ẹ má jẹ nǹkan báyìí torí ìlera báyìí àwọn oníwèé lè tó pọ̀ dàpẹ́ kápẹ́júwe rẹ̀ sì pọ̀ ní ṣẹ̀ríà àti ká má ní tó là mọ́lẹ̀ tí wọ́n rà lẹ́kọ̀ọ́ Muhammad sọlá àtọ́lá òun máa jẹ́ ìlẹ́kùn mọ́kùnrin mà á máa gbọ́ yé mi bóyá nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ṣèwádìí pé tẹ̀lé àti ẹ̀yà mẹ́jẹ ilé kí ló lè fà á tàbá bẹ̀rẹ̀ sí ṣàwọn ìwádìí kan àwọn ọmọdé pé máa lóòótọ́ ó dàbí pé ń to ìgbà ìwádìí pé nǹkan báyìí ó wà lára nǹkan báyìí. sọ èyí tí ìṣẹ̀lẹ̀ àbáṣe wa tó sọ ìdí rẹ̀ fún wa ẹnu káàdì mọ́ àpòjúwe ẹ̀wọ̀ olùwàlúwà muhammadu sallallahu alaihi wa sallam ó ní ìdá wá pàápàá bá fi tààrí àdékùn ọ̀ṣàrà ó ní tí èsìsì tó bá kó wọnú ìtẹ́lẹ̀ kan ní oúnjẹ àbí ìtẹ́lẹ̀ kan ní oúnjẹ alábìlẹ̀ mú èsìsì yẹn ẹ kí wọnú oúnjẹ náà dára ó wá sọ̀tún fún wa kí ni ìdí tó sọ fún wa ó ní fa ìnà fi àhàdìjáná ṣáìdá wà fi àkàdà ó ní torí pé ìyẹ́ méjì lè ṣiṣi máa ń ní àmọ́ bí ìyẹ́ kan nú ẹ̀ ìwọ ló wà ní gan ìyá ẹlẹ́kẹ̀ẹ́jì ní tó máa pa ìwọ tó wà ní alákọ̀ọ́kọ́ rẹ̀ náà ètò sí wa kó wọnú jẹ ọ ṣé ibi wíńgì tó ní poison ṣóun ló fi wọlé ni àbí bi ìyẹ́ bí èyí tó máa pa ìwọ alákọ̀ọ́kọ́ tó wọ pé wà bẹ́ẹ̀ tí wọ́n bá rí mọ̀ àwọn ìlú wa ní ẹ̀kí ìwọ̀ dára tẹ́ bá ti wọ̀ ká níbi ìwọ̀ yẹn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tó jẹ́ antivirus yẹn náà á lè padà lọ pa virus yẹn kálẹ̀ ní tó jẹ́ àti fáírọ́ọ̀sì ló kọ́kọ́ wọbẹ̀ kéèkéèjì náà bá wọbẹ̀ òun náà máa lọ pa nǹkan níbi eléyìí ẹ̀yìn la tó mọ̀lùmọ̀ kan àti rí di pàtàkì tọ́jú bí ọ̀sán fún wa so yìí náà bá wá rí di pàtàkì tó jẹ́ pé ẹ̀yìn la mọ̀ kúrú mà ìyẹn lè yà àlámọ̀ha yà rẹ̀ yóò mọ ìdí yẹn tó bá wà mọ́ déédéé náà yóò gba ṣẹ̀yà ọlọ́run náà tó bá sì ṣèwádìí yẹn lọ pé á ah, kí ló lè fa ṣíṣẹ̀yà àti ní amọ́ṣe nǹkan yìí ó wá wádìí yẹn lọ kò tiẹ̀ wá ọ̀ndàtàǹdì nìkan lọ mú ó gbọdọ̀ juwọ́lẹ̀ fún ṣẹ̀yà ọlọ́run torí pé òfin ọlọ́run tá a fẹ́ gbà kì í ṣe pé nítorí ìdí kan la fi ń gbà bí èsè e nítorí ipa afẹ́ ní ímánì ìpọ́lọ́run ọba wa ló ní wá òun náà sì ni yóò máa ṣe òfin fún wa so tí ìdí bá yé wa àbí ìdí ò yé wa agbọ̀dọ̀ nígbà wọn ìyẹn ni pé ọ̀rọ̀ ajá là ń bèrè ìdí ni ṣẹ̀lí àti wá sọ pé ká má máa sìn nínú ilé tó dẹ̀ ní ká máa di àwọn ọmọ tó kù àwa ìdí yẹn wá yé wa alihamudulila àwa ìdí yẹn wá yé wa alihamudulila agbọ̀dọ̀ nígbà kan sí ọ̀rọ̀ ọ̀nà ṣùgbọ́n ajá gẹ́gẹ́ bí ẹranko tó jẹ́ kí ló dé ọ̀rọ̀ àtúnyè ìjọba ló yẹ sáwọn ká bá wo ọ̀rọ̀ ajá lọ dáadáa ó ní yóò ṣe máa pa ẹ̀ lẹ́rìí tó ta bá lẹ́yìn tó bá ní kọ́mọ̀ ẹ̀jẹ̀ ajá tó wá ní kòun tiẹ̀ wá ṣe ìwádìí tó ń padà wá ní pé tó wá yẹ ni pé èèyàn gbọ́dọ̀ máa di ajá ẹni wọ́n máa ń pààyàn èèyàn ti máa pààyàn lẹ́sìn ìṣe ló ń dààmú ìfá nínú ẹranko tó ṣe pé téèyàn bá kàn ẹranko kan ní tó pé ìwádìí èèyàn níwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ní sáyẹ́ǹsì tó láwọn pariwo lẹ́nu yóò padà tìyàn lọ síbi pé nínú ẹranko tá a gbọdọ̀ mọ ṣọ́ra fún dáadáa kò náà ní ajá wa. náà ẹ̀dá ọlọ́wọ́ ọba ni àmọ́ ọlọ́wọ́ ọba tó dá òun náà ló kó àwọn àdánwò tó kó sí lára tó kó sí. àwọn bá tí wọ́n bá ṣàlàyé àwọn ọ̀rọ̀ nígbà míì fún wa wá kò ju لكن مش ما بها حديث قال حديث عن أخبار أبي هريرة العالم وغيره من الصحابة قال صلى الله عليه وسلم لي tí ajá tí ó bá fẹnu bọ ìdáwọ́lá kankan tí ajá bá ti ẹnu rẹ̀ fi ìlà ìtàkùn tó kì í bọnu abọ́ ẹnìkan fẹ́nu yá àbí ká ẹbí mẹ́bí máa ṣe nǹkan anábìrin ẹ̀mú mi ẹ̀dá mi wọ́n á kọ́ lẹ́mìí lọ èmi àwọn afáwọn ṣèwádìí wọ́n wá fi ṣẹ̀yà àrẹ lẹ̀ tán ìgbà tó bá parí ìṣẹ̀rí àtẹ̀wọ́n wá ní ẹnu ajá itọ́ ẹnu ajá tíṣẹ̀rí apè ní tó pè ìgbé tó bá ilé ti kẹ́ ló wọ́n gan látòrí ẹ̀fọ́ yìí wọ́n láwọn onímọ̀ wá sí ìwádìí ẹ̀ ní kí ló wà lórí itọ́ ìgbà wọ́n wá rí pé àìmọye àrùn tó lè ṣàkóbá fún ààbò ara ọmọ ànábì ádámọ́ òun náà ló wà lára ajá lóbi jẹ́ pé níṣẹ̀lẹ̀ àṣẹbí tó bá kẹnu bọ́ ń tẹ́ ẹ

àwọn nǹkan tó ṣe pé ó tún lè ṣe àkóbá fún àlàáfíà àwọn ọmọ yẹn ṣòṣèlú ọlọ́run ọba wa tó gbé àwọn òfin wa fún wa ṣẹ̀rí àtúnpé ni òfin ọlọ́run ọba tó gbé àwọn ṣe nǹkan lẹ́tọ̀ọ́ tó ṣe nǹkan léèwọ̀ ọlọ́run ọba wa ó ti fa kẹta àwọn òfin ẹ̀ ṣòyí tó pọlọ tiwọ ò bá tí ì gbé ká kọ́ ẹ̀kọ́ ìdára ntí ọpọlọ wa ò bá gbé àbáwá ṣèwádìí àwárí èkì tó fi wá mọ́kànbalẹ̀ ẹ jẹ́ ká sì mọ gbàpáwa níwádìí kù díẹ̀ sí lọ́dọ̀ kì í ṣàtẹ́wà Muhammad amadu ọ̀gá ìtọ́jú àwọn afáàtàn ní Egypt bàbá ìwà hadith ta kalọ́lẹ̀ sọ yìí hadith tó jẹ́ títí bá kó wọlé oúnjẹ dókítà rẹ̀ dá sọ yóò tó náà ń kẹ́kọ̀ọ́ Islam gba dọ́kítọ́rẹ̀tì ó wá ṣe ìwádìí lọ ó wá ní hadith bó ṣe rí báyìí ó ṣe bẹ̀rẹ̀ sí ní ìtakùn lélẹ̀ ìdíwọ́ ọ̀rọ̀ lélẹ̀ báwo la jẹun ọmọ ní tẹ́tí tí bá kó wọnú oúnjẹ kí títí dáàmú ọ̀dọ́dọ́ ń pèlè títí tó máa ti bà nílé ìgbẹ́ ó máa ti bà lójú egbò ó máa ti bà ó ṣàǹkà gbogbo nǹkan ẹ̀gbin tí nǹkan ìmú ń bà nínú pé tó kíkẹ́ ẹni wọ́n bà nínú oúnjẹ tó wá ní ká ti wọ̀ dáadáa àwọn afá bẹ̀rẹ̀ sí ma sọ̀rọ̀ ó wò lè sọ̀rọ̀ báyìí ṣẹlẹ̀ ìsìlámù ló so ilé ojú ọlọ́wọ́ bá tó bá ní ẹjọ́ lọ tàbí ló gbà sí ìfẹ́ wa wọn ní àdìsọ̀ bí ní òun díẹ̀ òun bí ẹrú rí tí òkè ń pé díẹ̀ kò kí ń mọ̀gbà tí yẹn ń gba ọ̀rọ̀ lẹ́nu ànábì àtìgbà tí yóò ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀sùn kọ́nà ń borí jù wá pa kí ń ṣe ìkáyà ọ̀rọ̀ mo sì bẹ̀rẹ̀ sí ní àkáàtà fún òwúrọ̀ rẹ̀ nítorí ọ̀rọ̀ ìgbà fẹ́ gbogbo àkúgbà tó gbà àwọn afáàtì wa bá tọ́ bá tọ́ bá tọ́ kò bọ́ ó wá pẹ́ àwọn sáyẹ́ntìfì wa gbé kiri jáde fọ́ ìdí ìdẹ́gbẹ̀ẹ́ ó dẹ̀ virus. lẹ́sẹ̀ kejì pé so àwọn máa advice àwọn èyí táwọn wájú ẹgbẹ́ ni ẹ̀rọ àwọn máa advice pé gbogbo ẹni tẹ́bi tí bá kó wọnú oúnjẹ kó wọ́n wulẹ̀ jẹ́ mọ́ torí kò ní mọ̀ bóyá bí pọ́ìlì ló wọlé àbí ibi tí ò tún ṣe ọ̀yìn sẹ́ni bá nílò Muhammad sọ̀rọ̀ àtàlá ojú bí àtàbí ìgbéyé ní ìnájú táwọn ilé ìgbéyé nínú ọ̀rọ̀ nǹkan púpọ̀ là ànábì bẹ́ẹ̀ sọ́ bí ọ̀rọ̀ náà ànábì sọ ànábì bẹ́ẹ̀ sọ pé kí aburú mọ̀ ṣe wa at the same time ó fẹ́ sọ́nà pé oúnjẹ yìí náà àtúgbọ̀dọ̀ sí lókun ẹwọ ẹwọ islam àtúgbọ̀dọ̀ sí lókun ìṣọ́ọ̀bù ni èyí tí wọ́n fẹ́ lọ dànù yẹn ẹnì kan tí bí ń bá bá rí tiẹ̀ kódà kó sọ wípé kódà kó ní ìbẹ́ tó kó sínú ẹ̀rọ ìbẹ́ nígbà tí ẹ̀ ní jẹ́ gbogbo ẹ̀ tèmi ní tójú àwọn ọlọ́dún ń gbéra wọn nì òun yorùbá kan ẹnì kan náà fi nǹkan tí ò dáa kan lọ báyìí lórí à wọ́n ní oúnjẹ ìdí nìkan ti kó sínú ìtójú àwọn tóbi jùlọ máa ń gbé kọ̀dẹ̀tí ló bá ebi ló bá nílẹ̀ tó ẹni jẹ́ nípa islam ti kọ̀nsídà wọn tó tí wọ́n lóò bá lè jẹ́ islam òní dandan ní kó jẹ́ àwọn ọmọdé oúnjẹ a lè wúlò fún ẹlòmí àwọn sàyẹ́tì tó kọ̀nsídà ilé àwọn gbé dáadọ́ mi jáde mọ̀gáfà tó lóun dòkòrò òun bá ní ẹ tó bá rí bẹ́ẹ̀ ńgbà tí wàá di ìmọ̀ tó jinlẹ̀ tó ti wá sọ fún wa pé nǹkan báyìí báyìí á jẹ́ pé àbí ìtàgẹ́bì yẹn súnmọ́ òdodo nìyẹn. so ọ̀sìn táwọn sàyẹ́tì tó dé tán tó wá sọ̀rọ̀ ló tó wá mọ̀ pọ́rọ̀ ànábì máa jẹ́ ẹni náà bá yọ ọ̀rọ̀ àwọn sáyẹ́ntìsì fi rẹ̀ wà á kọ́ntínú láti mọ àtàkà búburú rẹ̀ wà á dẹ́ kọ́ntínú láti mọ àtàkà hadith yìí rẹ̀ lọ́dọ̀ àtẹ́bọ̀ àwọn ọmọ ọmọ so imú náà jẹ́ ọ̀rọ̀ báyìí ó ti wá pọ̀ lórí tẹ̀lé mi kọ́lọ́ kó sọ ìgbà àti àfáàrí àbáwọ̀ ìyá kọ́lọ́ kó làwọn kò nínú àwọn àdáwọ̀ gbé kàkàkì ah, ọ̀hánà ọ̀gá ọ̀gá ọ̀gá. oníbẹ̀rẹ̀ ló lè pe àgbàlagbà tí wọ́n fi dàgbà nígbà tí pé wọn kò pa ìtọ̀nà ara mọ́ ní nígbà tí pé gbogbo ọgbà náà ló ń bá máa jábọ̀ lára wọn. wọ́n ti mú gbọ́dọ̀ sílẹ̀ kọ́ máa ti máa ní àtọ̀ ọ̀rọ̀ sí. dáhùn àgbàlagbà tí wọ́n ti dàgbà wọn ò wá ní pàtó kò ń ṣe àgbà ló máa ń bí nígbà mí àrùn ló máa ń bí táwọn afá àti ṣàlàyé rẹ̀ fún wa ní tíra tí wọ́n ń pè ní sálàfù sálàfù yìí ó lé ṣèyàn níbi ìtọ̀ táǹtọ̀ yìí ó dẹ̀ ti ṣẹlẹ̀ ní ìgbẹ́ kódà ó lè ṣẹlẹ̀ níbi ìṣó yẹn ọ̀rọ̀ yìí alhamdulillah yóò mú wa mọ àti ṣe nǹkan táwọn èèyàn máa ń sọ tí wa náà ti kọ́kọ́ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ọkùnrin ṣàlẹ̀ onímọ̀ fún wa táwọn èèyàn ní bí ẹ bá ti yasó lálàkọ́kọ́ ọlọ́jàlọ́ alámi tó tún yasó lẹ́lẹ́kejì ọlọ́jàlọ́ alámi tó bá ti ẹlẹ́kẹta bí wọ́n kó máa ṣe má bá mu lọ́wọ́ ọ̀yá mi má bá mu lọ́wọ́ tó ó ní àlàyé àlàyé tó ní mi fẹ́ pè ní sálàsọ̀ ṣùgbọ́n àwọn bàbá wa tí òun ni ọlọ́wà ní ti tí mọ̀ wọn mọ̀ náà fi sọ ọmọ àmọ́ àwọn àtẹ̀mí ò gbọdọ̀ wá dúró pé bíbẹ̀ yẹn náà nìkan láàmú wa. náà àrùn yìí tó bá ti mú yàn nítorí wọn máa ń bí ni pé èèyàn nílé kọ̀ntró ara mọ́ bí ìgbà tí immune system èèyàn ti ní ó ti ní problem àwọn ṣẹ́rí ìtọ̀ tó ń gbọ̀ wáyé àlàáfíà kan ní bẹ lára wa la ṣe mọ̀ pé ìtọ̀ ti ń gbọ̀ wá la fi ń dìde lọ́tọ̀ àlàáfíà la fi mọ̀ pé ìgbẹ́ ti ń bọ̀ la fi mọ̀ yàgbọ́ nǹkan tó ń di àmọ́ mọ̀ yìí níjọ́ tá àlàáfíà yìí bá ti kú omi ẹ̀ so a nímọ̀ pé tó ti bọ̀ a kàn rí pé a ti tọ̀ sára rẹ̀ a nímọ̀ pé ìgbẹ́ ti ń bọ̀ a kàn rí pé a ti yàgbẹ́ iṣó wa kò ní ṣe kọ́ńtró mọ́ èyí ó kàn mọ́ ikú kan yà tó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ so tó bá ṣẹlẹ̀ báyìí ẹgbẹ́ báyìí wá béèrè pé ṣé kéèyàn má ti rò mọ́ ni àìsí rò mọ́ bọ́ ni solution à nínú Islam gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan ló sì ní àlàyé rẹ̀ tí ẹni tó bá ti di pé àìsàn ti débi irú nǹkan báyìí ó ti di kó ti ní sálà níbi ìtọ́ni níbi ìgbẹ́ni níbi ìṣóni ìjókòó ni pé lásìkò òun kọ ọ̀kan tó bá ti ń tó ó gbọ́dọ̀ mọ̀ ṣàlùwàlá lásìkò òun bá ti tó yóò mọ̀ ṣàlùwàlá tó bá dáyé pé tó òun lè ṣàlùwàlá ìṣẹ́jú kan ojú ti drop ìṣẹ́jú kan ojú ti drop ní ìdáhùn ní ìṣẹ̀lẹ̀ yìí ìdí àti pé ó máa lọ lọ wá nǹkan tí yóò lọ mọ bí abẹ́ rẹ̀ àmọ́ lásìkò yìí alihamudulilá ọ̀nà àbí ti dé ẹni kó kàn lọ wá dáyàfà ni sẹ́ni bí dáyàfà ọmọdé ṣe wà àwọn àgbàlagbà náà wà bí ó kàn wá bí ó ṣe máa lọ lu dáyàfà mọ́ni rẹ̀ so títọ̀ yìí bá ti fẹ́ wá ibi tí ó mọ dúrọ́pù sí yẹn bí ó lè máa láǹfààní àti máa dé òǹjàn mọ́ pẹ̀lú àwọn ìṣòro so tó bá ti pé wá ìtàn yìí ní ṣèyàn èèyàn wá jágbàlagbà ni ó àbí yóò fẹ́ sí ìdárúgbó náà yóò mọ sí o àmọ́ gbogbo àsìkò oorun yóò sànù àlá yóò sì wọ dáyàfà yáfà tó bá sànù àlá tán yóò sì wọnú mọ́ṣáláṣí kò bá àwa sálámọ̀ ọ̀run tán kó wá ní pé tọ́tìkì tọ́tì kan sínú dáyàfà yẹn ẹ yóò mọ̀ pé àìsàn tó ń so náà nìyẹn so ìrún míì tó bá tún fẹ́ sí ni yóò fi ṣe àlùwàlá mi so tó bá jẹ́ pé sólà níbẹ̀ tó ti fi sálà kì í ṣe tó ayálẹ̀ kan ayálẹ̀ méjì o kódà káyọ̀ ẹ̀ mọ̀ kó ń jẹ́ kíní kan lóbi ya tó bẹ́ẹ̀ yẹn jẹ wà látòkú mi èèyàn bá ya tó lẹ́ẹ̀mẹ́tẹ́ amọ̀nà ṣàdùn alálẹ̀ ẹ̀mẹ́ wá yẹn náà ṣòkò ṣe pé awa pọ̀n kúrò kó ti di sàlà tó sálà sí yẹn àrùn òun tó táàrùn ìbá ti ń ṣe yẹn ọ̀nà tí yóò mọ̀ bí ba ti pé lásìkò oorun èèyàn ṣàdùn àlá èèyàn sì wọ̀ kan tí òbí jẹ́ pé yẹn ṣe ní mọ̀ṣálà ọ̀wà wa ìdáradẹ́kíyẹ lọ ìgbójú mọ̀ sí ìdára sálàmùsà ìdára sálàmùsà àwọn ìgbẹ́ tí ó bá dẹ̀ fíjà láyé ṣàkóso ìṣẹ̀lá ọlọ́pàá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ẹni tó mú tí lọ́wọ́ ìjẹ́ àlìsálàmùsùn tó dábí tó ti yé àtàwọn akẹ́kọ̀ọ́ bèèrè àti gbogbo wa pé ìjẹ́ nìyí lọ́wọ́ tàbí rọ́jò ní ìjọba ìròyìn ọ̀ràn ńlá kan nínú àwọn ọ̀ràn ńlá ni olùkú sí lọ́wọ́ tó bá sálámọ̀ sí wa á dá sálámọ̀ rẹ̀ padà nítorí pé méjì tí a bá rí pé dídá padà yìí kò ní jẹ́ pé à ń tún sọ pé òkú iṣẹ́ ìròyìn ọ̀rọ̀ mi kò ní jẹ́ pé à ń tún sọ pé òkú iṣẹ́ ṣùgbọ́n jẹ́ nígbà wọn bá sálámọ̀ sí i ọ̀rọ̀ wá dàbí ẹni tó ń kí ikú sẹ́yìn torí báwọn èèyàn ta sí nìkan fún ṣẹlẹ̀ ní dáárí táàkì òun náà máa ń fi ìlú bàbà pé á ah, lágbájáde ẹ̀rí gbogbo kìbì kí mo wá ṣe tó tó bá jẹ́ pé bí ọ̀ràn yẹn ló wà táwa náà rí ta kọjá náà sálámẹ̀sì ìjà wá tó náà lọ́sàn ah, sí kódà tẹ́lómi ìbá tó wá kọjá tí yóò wá sálámà sí àmì ẹ̀rù kódà àwọn ṣéèkì lágbájá kan kọjá gan ti gan àwọn gan fún ọ̀sálámà sí so a ti sọ fún ìyẹn pé àìlá ìdìbò wa bẹ́ẹ̀ ni ìpìlẹ̀ àti ti súnà kọ àwọn Muhammad sallallahu alaihi wasallam onímọ̀nùrọ̀ àmì kòmùnkárà pẹ̀lú ìròyìn òhun gbìyànjú ó lẹ́ni bá rí nǹkan tó kọ̀ ọ̀kọ̀ nínú kó yí padà pẹ̀lú ọ̀rẹ́ so ìpìlẹ̀ gángan fún wa ni pé bá a ṣe bá bí ọtí yẹn ó yẹ ká lọ bẹ̀ ká gbé gbòòdì wájú ẹ̀ ká lè sí ní fọ̀rọ̀. sòtúbọ̀ àlábì ní bẹ̀rẹ̀ ìlànà ìṣẹ̀ṣẹ̀ ẹ bá mọ̀ sí ìlọrin inú ẹ̀lẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀fọ́gbọ̀ ẹ̀ mọ́lẹ̀ ẹjọ́ sí inú ó ní èbí wà lálá anábọ̀ Muhammad sallallahu alaihi ó ní ẹ̀mí ní kápá àti ìṣí bẹ́ẹ̀ fàbílì sáàlì àtìlì ó yẹ kẹ́ ẹ̀ sọ pé á ah, àbá ọtí tẹ́sí mú yóò dáa lágbájá ìdí ọtí tó wà ní tí ò dáa ẹjọ́ sẹ́ni tí wọ́n ní ká sọ fún pé ìdí ọtí tó wà ó dá sóun ló yẹ ká tí wá sọ pé àwọn sálámà àwọn fún lápọ̀lé àwọn abáwọ́ àti gbogbo alábọ̀ àwọn sọ́lọ́ tó wà àtọ̀wọ́ onífà ńlá ní ẹsẹ̀ bẹ̀ tẹ́ ẹ̀ bá tó wá ní kápá a lè sọ pé ó ní mẹ́ni yẹn ṣe jẹ́ pé á ti sọ rẹ̀ ó lè kí di ibi aburú ni alábìíní fàbí kọ́lùbì ní ẹgbẹ́ fi ẹlòmíì máa lóun ti kọ nǹkan pẹ̀lú ọkàn ṣùgbọ́n níbi tá ti ṣe nǹkan yẹn ìwọ náà tó kò sílẹ̀ olóhùn kọ nǹkan pẹ̀lú ọkàn ẹni tó ń ṣe nǹkan yẹn ìwọ náà tún kí ibi tó tún ṣe nǹkan náà so òun sọ fún mi yẹn pé tó ń ṣe yẹn ọkàn ẹ ò kọ́ o dó ìwọ òkàn lè ṣe àmọ́ òòrùn tó wúlò àwọn iṣẹ́ tá ìdí ọ̀dà lẹ́jọ́ bẹ̀rẹ̀ ní pé kó ṣe mojú lọ́wọ́ yìí wọ́n kọjá kò lẹ́gbẹ̀rẹ̀ ká bàbá ju wa lọ kódà ká dúdú oríwa tó ṣe oṣù mo yẹ ìmọ̀ ọmọ ti di ẹni kálẹ̀ bàbá ju wa lọ eléyìí ni yóò jẹ ìmọ̀ já pẹrẹ pé a fi ọkàn wa àtùpọ̀ àmọ́ tó ń mu títa sálámọ̀tì àtẹnu sọ̀rọ̀ àgbákò lọ́wọ́ rẹ̀ àtúwálà sálámọ̀tì ọkàn táàmù náà bí tè lóhùn náà tí ẹni tí bá kú ṣe yẹn pé kí n sì lára wẹ́ ọ̀ràn ńlá ló dá kò dá kúkú tó kó sì ṣe kó kì í sì ṣe ìgbọ́rọ̀ gbogbo a lè kí n sì lára àmọ́ mọ̀nà tó gbẹ́lá rẹ̀ ni ìmọ̀lẹ́ ní kéde ń dáwọ́ kí n sì lára táwọn àgbààgbà fáà bá wà irú wọn ò gbọdọ̀ lọ́dún irú ẹ̀yìn táwọn àgbà kí n sì lára kí wọn àwọn ṣe kú wọn ká ìráyè ẹ wà wá mú àwọn abáyé ní pé àwọn ọmọ tó ṣe ìyá àbá àbí jọba jẹ ní àwọn mí ìgbé tó bí akéwò òjì ìdálẹ́ wọn dáadáa tòwé bàbá tó lẹ̀ náà máa gbá tẹ́lẹ̀ tó lẹ́sí ìlú ní ìrẹ̀lá ilé ìgbò tí mo bá gbà pé ẹ̀ẹ́dẹ̀ òkú tó kú iná òkú tá a kọ̀ mẹ́kọ̀ọ́ pé àwọn ọmọ náà ti fẹ́ mi. fúnra ẹ̀rọ mi tóun náà bá wà ní ipò rẹ̀ òun náà lè ronú pé a ah, adébíyọ tó ní ọba fún ṣé bá ń gbé nítorí náà ní kírun sí èmi náà bá a lè ronú àkùnrin ah, tí wọn mọ kéwù tí ò tí ó yọ akutu ká gẹ́gẹ́ bí náà ya èdè kúrò nínú ẹ̀jẹ̀ èdè yẹn àwọn tó jẹ́ àwọn àfa àbáwọn èèyàn pàtàkì nínú ẹ̀sìn àwọn kan ni wọ́n lọ sí òkú bẹ́ẹ̀. ó lè yẹn ní mẹ́ta àfáàgbà mi kí ẹ̀ka tó ní sún náà tó gbé mu gbàgbé kó wọn pé ìdébẹ̀ ẹ̀rú ti ẹ̀ gan àwọn ìyá tó kó dà wọn ní sún náà lè wọ́n wọ́n lè tó ti dé orí náà ní wọ́n wà ní oṣù kẹ̀kẹ́ náà ọlá wa. ní níbẹ̀ tó ń tọ́ sáwọn ó kí òun bá ti di ní òun láti tó ń fẹ́ jáde lé àgbàdá ló ti yọ ó fẹ́ kí ẹ̀rọ ìfipá ti sọ̀rọ̀ bákan náà ní pé ní òun bá tó lọ lọ́nà tí ẹ̀rọ bá wọn ní nínú bọ́ọ̀tù ṣé òun ó dàgbé òkèèrè sí òun lọ ní àbúrò ìrìn mọ́tò rẹ̀ wọ́n fi lè rí pé obìnrin tí àwọn obìnrin tí wọ́n máa ń ṣe wọ́n jẹ́ lẹ́yìn tí àyà sọ̀kalẹ̀ nínú ìṣẹ́ láwọn ọmọ sọ̀rọ̀ lọ ìjà nínú àwọn tàbí obìnrin tó wọ́n ṣe. Ilé ìjọba, ìyá ká fẹ́ ọ̀tọ́ bẹ́ẹ̀ kí lára pọ̀pọ̀ rẹ̀. ẹni tí ó fẹ́ sáàpù ṣẹlẹ̀ kírun. ẹni tí ó fẹ́ sáàpù ṣe ó lè kírun síwájú kí àsìkò olóòtú àtọ̀lá àtúntàlẹ̀. òfin ọlọ́run wa sáàrùn ọ̀tà aláwọ̀ àrùn pé ó lọ sọ aláta táà ní àlọ́ ìgbòkè níyà ìtara lọ́wọ́kúta nínú àpàtàkó sí ẹni bá àṣẹ gbọdọ̀ tẹ́kí àsìkò òun kọjá ká tó kí bẹ́ẹ̀ náà là ṣe gbọdọ̀ kí o kí àsìkò oorun òdodo tó bí àsìkò oorun bá dúró bá sì tó ẹni yóò gbọdọ̀ tó jẹ ẹ̀ka tó nínú kó dúró kí àsìkò oorun bá dé kí ó dúró kó kí o rẹ̀ tàbí kó jáde kó lé pé àgbà dábí pé dáre ìdààmú tó bá fẹ́ lọ́wọ́ mọ́tò tó ṣeé ṣe kí àsìkò oorun tó dúró ọjọ́ tó bá fún ìyá rẹ̀ sọ̀rọ̀ ìlànà àlejò ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ وعلى آله وصحبه جزاكم الله خيرا